والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته حديث لكم قالوني وناني حديث أنس بن مالك رضي الله عنه إليه جزاكاتك كاسواجي أنس صفوه ó ní àbúrò bàbá òun tóun náà ń jẹ Anas ibn an-Nadr radiyallahu anhu wọ́n ní bàbá yìí wọn ò kópa nínú ogun Badr ilé mu lọ́kùn tó máa rùn bàbá yìí ò kópa nínú ogun Badr Ànábì sallallahu alayhi wa sallam ó sì ti sọ irú ọlá tí ń bẹ fáwọn ẹni tó bá kópa nínú ogun Badr débi kọ́ sọ ìgbọ́lọ̀ ti ṣàforíjì gbogbo ẹ̀fẹ́ wọn fún ọ ó sì sọ pé ẹ máa ṣe ìjọba òyìn látòní lọ torí pé mo ti foríjì gbogbo àwọn sọ̀hábà tí ò wá kópa nínú ogun bàdù wọn á dẹni tí ń jowó àwọn ẹni tó kópa nínú ogun bàdù torí pé àwọn ti ládùúlọ kan ní ilé ìtàwọn òní àgbéga ńlá kan ti gbé tiwọn ilé ìtàwọn òní rú rẹ torí ẹ ẹnu sọ fún ẹ náà bọdọ ó tún wáá bẹ̀rẹ̀ sí ní wò pé tọ́lọ́run ọba wa tó bá fi ní kóògùn mìíràn kọ́ wáyé òun náà ó sì gbìyànjú láti ṣe ní tó jẹ́ kó náà lọ́lá ńlá lọ́dọ̀ ọlọ́run ó tiẹ̀ lọ bá nàbì sallallahu alaihi wasallam òní ya Rasulullah غبت عن أول قتال قاتلت المشركين nínú òsín níbi ogun àkọ́kọ́ tí wọ́n ànábì jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ̀. لئن الله أشهدني قتال المشركين ليرين الله ما أصنع tọ́lọ́mù bá fi lè gbà fún mi kí ogun míì tó bá wọn jẹ bọ tó bá wọn jẹ ó sojú mi. mo fi ọlọ́wọ́n bá búra kọ́lọ́wọ́n bó rí jíǹsì. mo fi ọlọ́wọ́n bá búra kọ́lọ́wọ́n bó rí jíǹsì. àwọn mú mi tó fẹ́ wà lìjánná nìyẹn o. ẹ̀sọ́ sáwọn ẹlẹ́tàn jẹ́ ẹ̀ tẹ́kọ̀ ọmọdọ́gbọ́n dúpẹ́ ni ní kọ̀rọ̀ àti ní gbangba pé ó dúpẹ́ tí wò sí mbẹ́ torí pé ẹ̀fẹ́ kú ẹ̀fẹ́ kú ọ̀pọ̀lọpọ̀ sì fẹ́ sàṣẹ wà lìjẹ́nu ẹ̀ ó lè pé kú rébété lórí ọ̀hún ọ̀dúpẹ́ eléyìí ní ṣe ìhà ikú nǹkan kan ń retí ogun tí wọ́n lọ tí wọ́n fi kú ló ń retí pé tọ́lọ́mùbá tún ṣe é tí wàá nàbì sallallahu alaihi wasallam tó bá fi lè bá àwọn ọ̀sẹ̀ bọ́jágun míì ó gbọ́lọ́ǹgbọ́ra gbọ́lọ́ǹgbọ́ ó lè tún ọ̀sẹ̀ gbẹ́lẹ́ lọ́gbọ́n óhòdó dé o nígbà tó gun óhòdó dé ẹ̀ǹkẹ́sọ̀fẹ́ mùsùlùmọ́ọ̀nù àwọn mùsùlùmí wọ́n túlẹ̀ wọ́n túlẹ̀ kúrò lójú ogun ayé ibi táwọn fi sọ̀rọ̀ lọ́wọ́ àdùsọ́là ni wọ́n dúró wọ́n fi bẹ́ẹ̀lẹ̀ pàápàá jùlọ àwọn ẹni táwọn fi ní kí wọ́n máa ta ọkọ̀ sí àwọn kèfèrí láyà kí wọ́n máa dáàbò bo ẹ̀yìn àwọn mùsùlùmí àwọn atafàtafà ìgbà táwọn ti fura yìí pé ọwọ́ ọjà ti tún àwọn káfìrí àti pé àwọn káfìrí ti bẹ̀rẹ̀ sí ní sátálà fẹ́mi wọn àti pé oníkàlùkù wọn ti ẹ̀ láti kó wọn máa kó gbogbo dúkìá wọn tó ń kó dálẹ̀ nítorí pé táwọn bá ní ti dúkìá làwọn fẹ́ mú gbọ́ ọdọ àti pé gbogbo àwọn ni mùsùlùmí ọ̀pá wọn wá ń sá wọn fi dúkìá wọn sílẹ̀ sójú ogun ìwà táwọn ẹni tí ń ta ọfà tí wọn rí pé ọwọ́ ìyàtọ̀ àwọn káfìrí wọn ń sá àti fáwọn mùsùlùmí tó wà lójú ìjà wọn bẹ̀rẹ̀ sí ní palẹ̀ dúkìá táwọn káfíìrì ń ilẹ̀ tán palẹ̀ rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí èrè ogun kàkà kí wọ́n gbọ́rọ̀ tẹ̀lé gbẹ̀yìn tá a fi sórí àpáta yìí kíkẹ́ ẹ máa tàfà ẹ lórí ẹ̀ àpáta wọn ń pè ní Jabal Rumah bẹ́ẹ̀ ni wọ́n pè títí dòní àpáta àwọn tàfàtàfà kàkà kí wọ́n dúró mẹ́ àwọn náà bá nígbà tí ṣètọ́ni tẹ̀ wọ́n jẹ wọ́n yí apàṣẹ àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọn náà fọ́nkádà lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sa èrè ogun báyìí àwọn akáfìrí àwọn wa lọ túnra mú wọ́n túnra mú wọ́n wá arápálá àwọn fi lọ borí àpáta mú àwọn mùsùlùmí lọ́wọ́ àwọn èèyàn bíi méjì mẹ́ta mẹ́rin tó kú mbẹ wọ́n ti kú pa wọ́n nígbà tí mìdọ́rìtì ti sá kúrò lórí rẹ̀ àwọn àgbà ayé tiwa táwa ń lò tá a fi láǹfààní àti borí wọn àwọn adẹni tó jẹ́ pé ó dojú ọfà wọn wọ́n dakọ àyà wa tọ báyìí làwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tó ti dẹni tó kọ borí ogun nígbẹ̀yìn ogun wọ́n padà wá dẹni tí ojú wa fẹ́ tì nígbẹ̀yìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run bá máa ń ṣe fún gbogbo àwọn tó bá ti ya pátápá sófin Ọlọ́run àti tànàbí rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ lè ya pata sófin ọlọ́run kẹtọ́ àforí kò lè tètè láéláé ìdí nu tó fi ní pé fàtẹ́yìn wà fáwọn mùsùlùmí láyé lónìí torí gbogbo yín ẹ̀fẹ́ tó lọ́wọ́ ẹ̀fẹ́ tà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdùsọ́lẹ̀ bó wà lọ́wọ́ ti ràn yín sí. ní ìsìn náà wá sọ pé fẹ́ẹ̀fẹ́ kan máa lòfin ọlọ́run lórí yín gbogbo yorùbá ní ọjà dédé mùsùlùmí yorùbá ó làwọn ọ̀fẹ́ gẹ́gẹ́ bá ń kiri yóò wọ́n ṣe wí làwọn mùsùlùmí náà máa wí táwọn mùsùlùmí ó tún yọ yẹ́dù bọ́dà táwọn lè mọ́mù lè mọ́mù àtàwọn tẹ́ǹpé láàfà tí wọ́n ní ó tún lè jù torí àwọn lọ dára jù ẹ wá lọ́lọ́ ọ̀ràn yìí sí ọ̀ràn yìí sí ẹ̀ǹ tó ń sọ̀rọ̀ lọ́ọ̀bà yẹn ń sọ̀rọ̀ kàn bẹ́ẹ̀ lọ́lọ́ wọn bá wí tẹ́ ẹ bá fi lè ran ọlọ́run sí ọ̀ràn yìí náà sí. ok ó túmọ̀ sí pé àìràn ọlọ́run bá ṣe ń kọ́ lọ́kọ̀ dínà káwa náà rí àràn sí látọ̀dọ̀ lọ kí wọ́n lẹ níta lè fi ran ọlọ́run sí àbọ̀ bá kàn fẹ́kẹ́ sóríire látàrí fíkẹ́ rìn sí ọlọ́run bá lọ́wọ́ ilẹ̀ ìjàmù ilẹ̀ ti ràn ọlọ́run ilẹ̀ ti ràn ẹ̀sìn ọlọ́run gbèsè síbí ọlọ́run náà ni ó fún yín eléyìí jábọ́ ti ṣe jẹ́ mẹ́ngàrí torí délé ìgbà tí wọ́n máa mà tako àti anabi wa Muhammad sallallahu alaihi wa sallam Khalid ibn al-Walid ó sì wá kèfèrí lọ́jọ́ tá à ń sọ yìí Khalid bá kó àwọn kan nínú àwọn ọmọ ogun àwọn kèfèrí àwọn ti ní mọ̀jà mọ̀ta wọ́n sá wọ́n tún padà wọ́n kàn gba àyè yẹn máa wọn mùsùlùmí lọ́wọ́ ni wọ́n ti gba àyè máa wọn lọ́wọ́ lókun bá ti nǹkan mi àwọn tá à ń lé wọn abádẹni tó wọ́n lé ìgbà tí àbúrò bàbá Anas wa rí ṣẹlẹ̀ yìí máa mùsùlùmí sápò láì sáànà bíi tí wọ́n sí wọ́n ní Allahumma a'tadiru ilayka mimma sana'a haula ìwọ Ọlọ́run èmi o èmi o èmi ò lọ́wọ́ nínú táwọn eléyìí ṣe o ọlọ́run ti jẹ́ ṣerú ẹ̀ mi ò lọ́wọ́ nínú tí wọ́n ṣe táwọn ẹbí òfin yẹn síbi kan kéèyàn sá ń bẹ̀ èmi ò lọ́wọ́ nínú tí wọ́n ṣe. tó bá lọ jẹ́ pé mọ́jọ́ kan nínú ẹni táwọn ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn fi síbẹ̀ ni èmi ò ní sáko mẹ́ títí tí kò fi wá pa mi. bákan náà wọ́n á wúrọ̀ òun ilé ìtẹ̀mí máa sọ náà níbi táwọn wọ̀nyí àwọn àwọn oríṣi kejì táwọn náà ti àwọn ọ̀sẹ́bọ̀ yìí ní táwọn náà ti káfíìrì tí wọ́n jẹ tí wọ́n tún wá dojú ogun kọ anábì sallallahu alaihi wasallam ẹ̀mí mọ́pá mọ́sẹ̀ kó nù ṣe wọn ọlọ́run mẹ́tẹ̀ ń rìn tí fi dojú ìdàpọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ tó ni bàbá ìsọ ẹ má gbàgbé ó ti sọ ó ní gbogbo dọ́tọ́lọ́run bá tún ní gbogbo mi ọ̀ wáyé láàrin àwọn mùsùlùmí àti àwọn káfíìrì. ọ̀hún ah, òun bọ́lọ̀ ń kúra pọ́lọ̀ ọ̀bọ̀ orin tó sí lẹ́yìn tó sọ̀rọ̀ yìí tán tó mọ̀tàkà dáná báyìí ni bàbá yìí lọ tẹ̀síwájú fastaqbalahu Sa'd ibn Mu'adh Sa'd ibn Mu'adh lọ́wọ́ dúró níwájú ẹ̀ tẹ̀síwá pé Sa'd ibn Mu'adh radiyallahu anhu olólórí àwọn Aws nínú àwọn Ansar ó ní bàbá tá sọ yìí pé àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ọba ti torí ikú rẹ̀ mọ́ Sa'd ibn Mu'adh ọba wa tó níwájú rẹ̀ fọkọ́ọ̀lù ọwọ́ àtọ̀ ike ya Sa'd ibn Mu'adh ìwọ Sa'd ọmọ Mu'adh wọ́n fi nọ́bùrù wọ́n fi ọlọ́run ọba tó ti dá àwọn ẹ̀yà wa mo fi búra. àlùfáà mi lọ wá ti mi lọ́dà. sáyé láhà ìwọ̀ ọ̀pọ̀. sáàdù wá dùn wá dùn rẹ̀ má ti mi lọ́nà àlìjẹ́ nà mọ́ lọ́yìn. أجد ريحها من دون أحد èmi ti ń gbọ́rọ̀ àlùjáde báyìí lákùn àbí àpáta òdùwà. La ilaha illallah tọ́wọ́ sọ̀hábà mọ̀ ń ti ń gbọ́rọ̀ àlùjáde báyìí. sẹ́wọ̀n kó búra ẹjọ́ tó kọ mí bá wáyé mo fi ọlọ́run búra pọ́lọ̀ òòrì ń jẹ́sẹ̀. àtọ̀tí wọn àìmọye búra tó ti kú ní láti ìjọ tó ti gbọ́jú ọlọ́run tó máa yẹ tó bú lónìí gbogbo ẹ̀ lórí rọ́ọ̀yì náà lórí irọ́ iná ó lè yàgbé kalẹ̀ pé sẹ́yìn gúnugún ọjẹ́ mọ́ torí pé ìwọ irọ́ rẹ ti pọ̀ jù òwe haúsá ni ẹ o ẹ̀ wọ́n nìkẹ́ gbogbo ayé ilẹ̀ yẹn gúnugún máa jẹ yàtọ̀ sígbẹ̀ dìláàlì dìláàlì òun náà ni dìláàlì yóò wá àwọn abánitá nǹkan tá a fẹ́ tàbí ilẹ̀ bí ilé bí aṣọ wọ́n ní ẹyẹ yìí tẹ̀gbẹ́ tiwọn àmọ́ gbogbo ẹlòmíì tó bá yẹ a mọ ẹgbẹ́ ti wọ́n ti sọ́ nìyẹn àmọ́ gbogbo ẹlòmíì tó bá ti lè yàgbẹ́ gbónúgbó ọ̀jẹ̀ ni. lèmọ́dá wọ́n ní torí ti láàlè máa kúra púpọ̀ lórí rọ ìdínà tí gbónúgbó èmi jẹ bẹ̀rẹ̀. abẹ́rẹ́ nǹkan mẹ́ ìwà náà ti kúra débi pé rọ́pọ̀ nú ọ̀rọ̀ rẹ ẹ̀yẹ gbónúgbó ó ti wọ ìtẹ́ rẹ sí kìí jẹ́. torí délé ibẹ̀ ẹ̀mọ́ ẹ̀yìn adéhùn rọ́ lẹ́yìn ìkúra yóò bá lẹ́fù wọ́n tún ní àti ọlọ́wọ́ bá ní yẹ. àmọ́ táwọn ọ̀daràn á máa yẹ. ẹ wo bàbá yìí ó sàdé o kò sì mọ́tò tó kun mí ọ̀wà ọkùnrin tó wá ní báyìí. ó wá sí ọjọ́ tó bọ̀ lọ́wọ́ àtìrí àtìrí rẹ̀ ti yá pàjù òní àlejò torí mo tún gbọ́ ohun rẹ̀ lágbọ́n bíi tí àgbàdo òhùdù wà báyìí. tó aụmụazi ge fọrụ tọaụrụụlọ aan e ajụrụ ọrụ oeị ie a àmọ́ ní ààrẹ tó sẹ́wọ̀n. wàá Anas Anas ibn Malik wàá sọ kí wọ́n jẹ́jẹ́ náà bí i bẹ́ẹ̀ وثمانين ضربة بالسيف أو طعنة برمح أو رمية بسهم wọ́n nígbà tá a wà lọ rókù rẹ̀ lẹ́yìn ogun yìí báyìí a rí ojú ọpẹ́ mélòólélọ́gọ́rin àìrí ojú ọgbẹ́ mélòólélọ́gọ́rin lára rẹ̀ nínú gbọ́dọ̀ pé ìdá ni wọ́n fi ta àbí ọ̀pọ̀ ni wọ́n fi kún àbí ọ̀fà ni wọ́n ta subhanallahi alazim ó nìkan ojú ọgbẹ́ mélòólélọ́gọ́rin eighty something ìlà abá lára rẹ̀ wọ́wọ́ jẹ́ nínú ọkọ̀ lọ́kọ́ أبقى وتقى ومثل به المشركون débi pé àwọn ọ̀sẹ̀ bọ́ tó fi òkú rẹ̀ wọ́n fi sẹ̀sìn wọ́n fòkú rẹ̀ wọ́n fi sẹ̀sìn yàtọ̀ sí gbogbo ojú ọgbẹ́ púpọ̀ yìí wọ́n ti bá fún wọ́n ti gé mú wọ́n ti gé létí wọ́n ti gé létí wọ́n ti sọ́ di nàkúdà. سبحان الله فما عرفه أحد أن قدمه إلا أخته ببنائه أيا في أبو ربعين nítorí mọ náà dáàmà mọ náà nìkan ọmọdéni rẹ nìkan ọmọdéni rẹ ló fi dáàmà pé a ah, bọ́dà mi nì subhanallah tòun túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni fámìlì bẹ́ẹ̀ máa ń wòrò ayé láwòfin kẹfì lè dára yín mọ̀ ọ́ pàtàkì o torí jọ àìbámọ̀ gbogbo èèyàn ọ̀dà màmá ẹ̀ǹbọ ni Anas ibn Nadr wà àròkù rẹ̀ àráyè títí tábúrò rẹ̀ bìnrin síbi wọn wo àwọn òkútọ́ wà lẹ̀ tí ń wọ́wọ́ wọn tí ń wọ́wọ́ wọn ká ọwọ́ bọ́ dàbí ọmọ àtàróńdó yìí ló fi dàbí sára tiẹ̀ balẹ̀ èyí bára lé yín dáwọ́ rẹ̀ gan mọ̀ gbogbo ọwọ́ rẹ̀ gbogbo ọmọ ká rẹ̀ márùn-ún má dànù bí òkú dànù jagunjagun pọ̀ kò farabalẹ̀ rí dọ́ tọ́ba tó sùn yóò tún káwọ́ babẹ́ ẹ̀fẹ́ bàtà àwọn tó lè láǹfààní àti wọ́wọ́ rẹ̀ gbogbo lọ́wọ́ rẹ̀ rí ayé bá mú so ikọ̀ ọmọ ẹ̀dínrín rẹ̀ ló fi dànù tó kọ́ ọ́ lẹ́ ẹ̀nà sọ ẹ̀nà sọ قلنا نرى أو نظن أن هذه الآية نزلت فيه وفي أشباهه أو أنت أنت لا بقيت آية بوي torí àbúrò bàbá mi yẹn ló ṣe sọ̀kalẹ̀ àbáwọn tọrọ wọn dàbí tiẹ̀. ọlọ́dún mi náà ló pè ní ìnáríjà ló ń sọ́dọ̀ kó máa hàn ẹ́dùn lọ́ọ́ àárẹ̀. منهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا المسلم المؤمن àwọn ẹni tó ṣe é gbé àti òtún abọ́lọ̀ wọn ọba sí wọn pé ẹ ọgọ́ta ní ọbọ̀lọ́ ni ìwọ ọlọ́run tókun míì bá tún lè lọ wáyé láàrin àwọn mùsùlùmí àti àwọn káfìrí mo fi wọ́n ọlọ́run ọba búra pé wọ́n ọlọ́run ọba ò lè tẹ́sí ìgbà tó lọ sí kádàrá tó kókun mi ò wáyé kọ o sọdọ kú máa àhẹdọ lọ́wọ́ àlẹ yìí wọ́n gbé àti òsán bọlọ wọn bá sí àwọn kì í ṣe mùnáfíkì àwọn kì í ṣe olùtara wọn jẹ wọn yẹn sẹni tó ṣe wípé ọ̀tọ̀ ni tí ń jáde lẹ́nu wọn ọ̀tọ̀ ni tó wà lọ́kàn wọn ọ̀tọ̀ ni tí wọ́n wù níwà. àdéhùn sábà lọ́wọ́ bá ṣe wọ́n pé irú wọn pọ̀ jọjọ láàrin àwọn sàhábà tẹ́kí wọn yé àdéhùn. ọlọ́run yóò yọ èèyàn sì láǹfààní àti fọwọ́ ara rẹ̀ gbẹ̀mí ara rẹ̀. ṣùgbọ́n lọ́sọ̀ọ́ lẹ́sìn iná lọ ra ẹ̀mí yìí lọ́wọ́ wa kíkà fi jagun sójú ọ̀nà ọlọ́run èyí tó wọ́n wá fi sàn wá lórí ẹ̀mí wa tá a bá fi sílẹ̀ fọlọ́ onára ìjọba wọ́n kájọ ìtàn fọlọ́ wọn bá ṣe wọ́n yẹ ẹ̀mí nínú ẹni tó ti kú ẹ̀mí Anas ibn Nadr wàmínú mọ̀ ní sáré ó sì bẹ̀rù ẹni tó lè kíkú rẹ̀ wọ́n bá wọ́n tẹ̀lé tẹ̀síyà wọn yí adéhùn wọn yí padà. kátàrà àwọn akẹ́kọ̀ọ́ àlìjẹ́nà táwọn ń wá làwọn náà ń wá ṣùgbọ́n iṣẹ́ táwọn ń ṣe fún kọ́ làwọn ń ṣe. tó yẹ ká kíyè sára tàbí tẹ̀yìn bá jẹ́ ẹni tí ń tanra rẹ̀ dànù. nítorí tá a bá jẹ́ ẹni tó ní ìṣèdọ́gba á mọ̀ pé wọ́n yàtọ̀ sí wa wàláhìí sọ̀rọ̀ wọ́n yàtọ̀ sí wa àwọn èèyàn lónìí ìbá ìmúnáfìkì ti pọ̀ ju òpùrọ̀ pọ̀ nàbí ara arọ́ náà ni ara múnáfìkì náà ni kéèyàn máa parọ́ níìsín wọn ni wọn fẹ́ ṣiṣẹ́ ọlọ́run wọn lọ kó àwọn èèyàn wá láti fi kíbi àwọn ajá ń pè lólówó yìí wọn máa ṣàdéhùn lóríṣiríṣi wọn kọ tẹ́ẹ̀kì lóríṣiríṣi tẹ́ẹ̀kì tí olówó lórí tóró olówó báńkì wọn á kọ five million wọ́n á kà sáwọn èèyàn létí pé tọ́ aláàdì lágbájá wọ́n fún wa ṣẹ́ẹ̀kì five million gbogbo yẹn láti aláwọ̀ àìsàn à ẹ̀jọ̀ á parọ́ tó báyìí láì jẹ́ pé lówó kan báyìí aláwọ̀ àìsàn sẹ́rù yín tó sẹ́kù láyé bàbá òkúrọ̀ ọ̀daràn ẹ wá pa wọn ṣẹ́ẹ̀kì jẹ́ kuru wọn jẹ́ kuru wọn jọ pé bísí àti fẹ́rẹ́ ẹ̀ máa ẹ̀dá tó ká rọ́fì rọ́fì owó tá a ti ní nìsín ó ti lé seventy five million fifteen million appeal forms láti gbé ta irọ́ lásán wọ́n ẹ̀ bá dé báńkì làwọn bá máa pa àwọn ọlọ́pàá pé wọ́n á pa àwọn bàbá yìí kó wọ́n ti lè fún irú ṣẹ́ẹ̀kì báyìí báńkì tó ẹ pé ṣẹ́ẹ̀kì tó ẹ pé wọ́n ti di fúróòsì rẹ̀ ní ìsìnkí sọ̀rọ̀ ọdún méjì one thousand ló kù mẹ́rin wọ́n wá ń kọ́ fún kíkẹ́ wá gba five million à ah, eh, ẹ ẹ dàpọ̀ <laughs> ẹ dà wọn dúró wọ́n pè fún òhun mi náà fún mọ̀sọ́lù ẹ dà wọn dúró wọ́n dàpọ̀ ẹ. ẹ bá pẹ́ tọ́ a ní àwa káwa káàṣì rẹ ní o ọlọ́mọ mẹ̀jẹ̀ á gbìyànjú àti jẹ́kìtì orí ó ṣe é ṣe dára. àìmọye tẹ́sí lọ bá bàbá olówó yẹ tí ó tún ti tilẹ̀ fún yóò tún tẹ́jà sí sí yín. Tẹ̀bá wa rán náà rí pé ọ̀rọ̀ tẹ́tì tẹ fún wa ní ọ̀sìn. Lọ́dọ̀ mi ò lásìkò gbogbo ilé rẹ̀ bá ti fún yín, á ti fún yín náà. Ah! Kí ni wàá lẹ̀yìn Mùsùlùmí báyìí? Òkè káfíìn lẹ́yìn. Àwọn èèyàn gbádùn kankan máa láyè sí wọn. Ìrọ́pọ̀ ìrọ́pọ̀ burúkú. Èèyàn mélòó lọ́wọ́ àná? Tó fi tán láti fi ẹ̀mí rẹ̀ dúkìá rẹ̀ láti fi ṣe tọ́lọ̀ mélòó kọ́ bẹ́ẹ̀ sí. tí lásán lè rò pé kò sí jihadi jihadi wa àyín lẹ̀ fẹ́ sí nígbà táwọn èèyàn sá sẹ́yìn jihadi ò ní dára rẹ̀ sí. ẹni tí wọ́n pàṣẹ gan ayé nílé àwa tí wọ́n pàṣẹ fún ìdí ayé la wà tá jihadi ni wọ́n ṣe. ìdí òbí jẹ́ pé èèyàn ẹ̀ẹ́mẹ́lò wọ́n ní títí láéláé tí wọ́n bá ti kú wọ́n lọ́wọ́ máa san owó náà mọ́tíláṣí kò kú kọ́rùn ẹ̀yìn kan sọ tóṣù mẹ́ta ọba ayé alọ́ba àtẹ́lómìnà ọba sámánà oníkàlẹ́ mùsùlùmí tó ni àbí kíni oní títí láéláé ó sì tí ì kú onídàá ní kíní kan lè wá bẹ ní òjòjò bá tó tó máa ń kọ́ àyẹ kẹfà eléyìí àtàwọn eléégún mùsùlùmí la kọ́ sí àbí tó lòdì káàtì tó fi ń dáṣe eléégún. o ní ẹwà yorùbá ló ń gbé jáde ẹwà yorùbá ọ̀ árédè mi sọ̀tún èdè eégún lọ. ẹlòmínà tún pé wà yorùbá ló ń gbé jáde pé wọ́n ti kí òjé bolóòtà lọ́wọ́ ná ó kú bàbá ẹni tí ọ̀bọ̀ wọ́n gẹ́gẹ́ bí àtọ̀ ọ̀tà. bẹ́ẹ̀ ni mo wé gidi pa àfàwọn òwe burúkú bíkọ́ sọ pé wọ́n ti fi àkọlé lè má mú lọ́wọ́ ọkùnrin bàbá ẹni tí wọ́n gbà. tontu pé kí ni lè má mú náà fira rẹ̀ lẹ̀ sí pé àti fún bò lágbo. olùkọ́ ẹgbẹ́ tiẹ̀ ọ̀dà bàbá fi lè má mú síwájú pé kó ké bá tíà àìgbà mẹ́lẹ́nu. bẹ̀rù sẹ́yìn ti dá ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ máa ń yàtá òwe òfò òwe òfò tí ọkàn máa túmọ̀ sí pẹ́lẹ́ kọ́ni. ọjọ́ kí ló ní káwé ikú àti ìjẹ̀mọ̀ ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà àmì ọ̀kú bílùkù ẹ̀yin olùgbàgbọ́ òdodo gbogbo àwọn àdéhùn yín àwọn mẹ́tẹ̀ẹ̀mútẹ́ bá dá pẹ̀lú àwọn èèyàn máa pè é torí kí ọlọ́wọ́ bó fi yín léèrè wà ó fún ahẹ́dà wà ó fún ahẹ́dà ìnà ahẹ́dà kẹ́hìnà mẹ́sùkúlà ẹ máa pé àdéhùn torí kí àdéhùn tọ́lọ́wọ́ bó fi yín ó lè yí báyìí gbogbo èèyàn tẹ bá jọ láti ń pẹ̀lú rẹ̀ wọ́n sáti fi sípò pé kò ní pè ẹni tó bá wá pé kó sọpráìsì rẹ̀ ọlọ́ ẹlẹ́dàá wa ṣe lẹ́wọ̀ àgbà sáájú nǹkan ẹ̀pẹ́ ẹ̀ ń bá yẹn sáájú nǹkan ẹ̀pẹ́ èèyàn tẹ̀rẹ̀ rí yẹn ẹ̀pẹ́ ká tó akọ́lọ̀ tẹ̀rẹ̀ ẹ̀pẹ́ tọ́lọ́ ló súnmọ́ kí wọ́n mọ̀ pé tọ́ba yẹn ti dànù lónìí o ẹtí ká pé àdéhùn wa ẹ̀mí ni bàbá yìí fi lẹ̀ nítorí pọ́bọ́ náà ládéhùn tọ́ ọlọ́run bá kọ́ra àwa náà lọ́wọ́. àdéhùn náà tẹ̀lé lé wọ́n látọ̀dọ̀ Abu Mas'ud Uqba ibn Amr al-Ansari al-Badri bàbá eléyìí òun kópa nínú ogun Badr gbogbo ẹni tó bá ti kópa nínú ogun Badr wọ́n gboríkì kọrúkọ oríkì ńlá èsì tí wọ́n fi owó gbà owó owó lẹ́sìn lọ gba táìtì láyé sìn ẹ̀yẹ́ máa wo ìgbà tá a pe bàbá yìí ní ìbàdìrí tó kópa ní ogun mẹ́tàlá bí ó kópa ó kópa. nísìnyí ìgbà sẹ́yìn tẹ wá ń fún àwọn ara yín ní oyè rọ láyè ìsìn. wọ́n lè sọ pé dagunmólú àti ní ọ̀kìnní kan láàyè. níbo ló ti wá jagun dípò pé yóò mọ̀lú lóko àti ní Islam. ẹ̀ńdẹ́kọ̀ tẹ̀sí ni ó ti ṣe sọ láti kẹ́ ẹ̀ ní ìsìn láti kún ó tó túmọ̀ sí láti ìkọ́ni. ebi ti fi ṣe takun mọ́lú àdínì torí owó tẹ fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ó sì yé gbogbo èèyàn náà torí ẹ̀ ló ti dẹ́pẹ́ ládùn òfin ẹ̀sìn Islam wọ́n yé tó yẹ kankan wọ́n yé tó yẹ kó sí ti náà lásán sí kó ọmọ ọ̀rọ̀ náà lọ àbó lọ́jọ́ gbẹ̀dẹ̀ kó kó àwọn ọ̀rọ̀ àdínì tó wọ́n á ní òye títà olóyè òtítà ọ̀dà àfi jẹ òye títà àdínì. òye títà àdínì wọ́n tún gbowó eléyìí lọ́tọ̀ so wọ́n yẹ tó yẹ rọ́ọ̀kà kánú chọ́ọ̀tì ló ti wá. chọ́ọ̀tì wọn máa jẹ wọ́n lè sọ pé wọ́n fẹ́ fà kan jẹ and chickeness ní church wọ́n fà kan patrick wọ́n fà kan jẹ pastor wọ́n fà kan jẹ reverend so ńgbọ́ bá ti yá yóò tún di bishop abẹ́rẹ́ bàbẹ́ tọ́ba tó wá lọ títí títí tí yóò tún di báwọ̀bọ̀ báwọ̀bọ̀ rúbà <laughs> so gbogbo eléyìí tọ́ọ̀tì wọn ti máa ṣe lé kò sí kò sí tọ́jú ọbẹ̀ ní ìlà báwo lẹ sanra rẹ jẹ kò sí lọ́wọ́ tọ́lọ́wọ́ ti kọ́ láṣẹ oyè òkú òkìní ta ni fi ọjẹ bóòlù náà rí wájú ọlọ. ẹ̀bẹ̀ mi sọ́mi ẹni tó ṣe pé apẹ̀rẹ̀ ní pọ́nmi sí ó tó wá nígbà náà wá gbòmí kí ló rí bùfọ́ kí ló rí bùfọ́ òfò lásán àtòfò ṣẹlẹ̀ ìtumọ̀ ẹ̀wọ̀n ìjòyè kankan náà ẹ̀sìn Islam wọn á ní àṣìdínkù ńkọ́ àlùbárùkù ńkọ́ àbẹ́ẹ̀kẹ́ tiẹ̀ ní sunu rẹ̀ yìí ṣé èso yìí èso yìí padà lè kí ó kó lè mọ̀ ọ tí kọ́ kí ó kó yí ọ tó fi lọ́ọ́ ti lè má mú òjijì bẹ́ẹ̀ ti máa pé gbogbo oríṣiríṣi kò ṣe déédé ọ̀pọ̀ nú ọ̀rọ̀ rẹ̀ padà lè kí ó kó lè yí ọ mọ̀ bá padà lè kí wọ́n là yí ọ. eléyìí túmọ̀ sí pé sábà pé ẹnìkan ní bẹ̀dẹ̀rì ó túmọ̀ sí pé kópa nínú ogun gbàdà fẹ́ẹ́ ti máa kó ti ní ìtumọ̀ ní ìsìn. nígbà tó ń fẹ́ pa Hatib ibnu Abi Balta'a látàrí alábí tó ṣe tó sọ fúnfún anabi Muhammad sallallahu alayhi wa sallam fáwọn kèfèrí Mẹ́kà nínú òwe tó fi ránṣẹ́ sáwọn kèfèrí Mẹ́kà tọ́lọ̀ ń tufó fáànàbí sallallahu alayhi lọ pàdé obìnrin arìnrìnàjò kan bẹ láyé báyìí báyìí báyìí ẹ kan gbà wá ìgbà tí tí sáré kan obìnrin yìí lára tí sọ fún pé ti bẹ fún wa ọlẹ́ni sọ́ràn wa fi parọ́ á tù ọ sí wòwò débi pa báwo lára rẹ̀ lọ́ba ní ẹsẹ̀ mi jẹ́jẹ́ ìwé ni. lọ́ba pé òun wọn bá nàbì wọn bá banú rẹ̀ kọ́kàn náà sàhábà àwọn pé ibnu abi balta'a onísàlámí fún ara mọ́tàkùn nàbì ń bọ̀ ọ́ gidi ń bọ̀ ọ́ ń gbógun ogun ọ́. sanu àwọn sọ̀hábà ń bá wọn rí pé hátùbù lọ́pọ̀ ní. ànábì ẹ̀jẹ̀ abẹ́ lórí kó kíkó owó sí mi ànábì ẹ̀ má lórí o. kí nítorí kó kópa nínú ogun bàdà. ẹ̀rọ̀pẹ̀ oyè ńlá ipò ńlá ìní ọjà ogun bàdà. ìwọ ò sì má làálùmọ̀ máa tọ́lá àlẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ tì wọ́n kọ́ ọ́ lọ́sùn náà wọ́n máa ṣe báwọn náà kọ́ lọ́kọ́ kìlọ̀ ọmọ bẹ́ẹ̀ tí wọ́n ti kópa ní ogun bàdàn ọlọ́run wò wọ́n pé ẹ̀yin tẹ́ kópa ní ogun bàdàn láti òní lọ ẹ máa ṣe tó bá wù yín ara ẹ máa ṣe tó bá wù yín náà lè ṣe hátìbù ṣe yìí ọlọ́run ti àwọn wàá ní ọlọ́run mẹ́jọ àtẹ tánàbí Muhammad sallallahu alaihi wasallam tó ti dárúkọ kọ́ màlìjánà ni wọ́n màlìjánà ni wọ́n màlìjánà ni wọ́n àwọn ahlu Badri ló tún kàn wọ́n ga púpọ̀ wọ́n ga púpọ̀ ókè bó làdúrà lílé wọn bá táwọn òfin dàbí wọn gbàdúrò ní wá mọ̀ gbàdúrò tí wọ́n ti lọ ẹ̀rí sàábì gan-an tẹ́tẹ́ sàábì tí ò kópa ń bẹ̀ bí anábìtì nọ́tòrì ta kàdíwájú ní ìsinyìí báyìí sẹ́wọ̀n ká ìkópa ń bẹ̀ náà ló fi wípé pẹ̀lú òkú ọlọ́ọ̀tòkùnmí ìbá ti ń kọ́. ọlọ́wọ́ bó rí tó wọn sí. tó abó Mas'ud al-Ansari al-Badri radiyallahu anhu. ó ní lamma nazalat ayatu sadaqa kunna nuhamilu. كنا نحامل على ظهورنا àwọn ajẹ́ni tó tẹ̀sí à ń bẹ nípò ìpè apá kan wá ó máa ń pọn ẹlòmíì gbowó níbi tí àṣẹ wá dé. ajẹ́ni tí máa ń panra wá gbowó ẹni tó lágbára máa ń pani tí ò lè rí ọ́ gbowó. tọ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ lọ ń gbọ́dọ̀ tó dàpọ̀ bí ọkùnrin kan bá dé o ló bá ti sàrà pẹ̀lú ntọ́pọ̀ ọ̀yà gbogbo yẹn lẹ́nu tọ́kọ́lù mọ̀rọ́ ìn gbogbo yẹn wá ní àwọn ń kárí mi nì àìjẹ́ bẹ́ẹ̀ ó gbàdúrò nǹkan yìí ti sàrà. وجاء رجل آخر ẹlòmíì náà bá tún dé فتصدق بصاع òun bá fi múdù mẹ́rin ti sàrà. وقالوا أو يبات زيت إن الله لغني عن صاع هذا ọlọ́run rọrọ̀ dá múdù mẹ́rin ojú ìkìlọ̀ lọ́tẹ́ fi múdù mẹ́rin ṣe fẹ́ẹ́ mọ̀kẹ́fẹ́ àtẹ́tọ́lọ́ bá kó yọlú lè sọ̀rí àwọn èèyàn. ìgbà tẹ́lẹ̀ yìí lọ kó púpọ̀ rẹ gẹ́gẹ́ wá rí ẹ̀ kárí mi ní. ìgbà tẹ́lẹ̀ ti tún lọ kó múdù mẹ́rin ṣe à àyàn ti déyàn láti tọ́jọ́ lọ ti déyàn yorùbá lẹ́bùn náà yàtọ̀ déyàn àbíkò yorùbá lẹ́bùn náà rí wọ́n yọ tètè tó ọkàn wọn ni àwọn náà sọ ọkọ ò lè rí kójú rí ẹnu wọn ò ní dákẹ́ kó o ti sàrà wọn kú ọ o ti sàrà wọn kú ọ bí sàrà tó o ti bá pọ wọn kú ọ bó bá tó kéré wọn tó kú bí yorùbá lẹ́kùn gángan iná làwọn èèyàn yí báyìí alùpùpù fọlọ tó bá lẹ́gùn náà rẹ̀ níbi jọ́mbẹ̀ o tọ́ ọlọ́wọ́ bá wa sọ àyà kalẹ̀ o. الذين يلمزون المتطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم كما في سورة التوبة آية 79 ثانية القرآن لهم kẹkàjá ọlọ́ni alẹ́dínlẹ̀ yẹlmizúnà mùtọ̀wẹ̀rìnà mílẹ̀ mùmìnira tó sọ̀dọ̀kọ́ dájúdájú àwọn ẹni tó ẹgbẹ́ wọn máa yọ̀ sí sí àwọn ẹni tó jẹ́ tí wọ́n ń finú pẹ́tọ̀ táwọn múmìnì ti ń finú pẹ́tọ̀ fi owó wọn ṣe sàrà. àǹtí máa yọ̀ sí sí wọn ẹ kọ̀tà dédé kwádúró owó òun wá kárí mi ní ẹ sọ́wọ́n nítorí kó wá nu kí lọ́lọ́run fẹ́ fi ṣe ọlọ́run láwọn yọ̀tìyọ̀tì sí àwọn olùfinúfẹ́tọ̀ ṣe sàrà nínú dúkìá wọn nínú àwọn mọ̀mìnì bẹ́ẹ̀ bá àwọn àdúgbò wá ṣàkóso wọn ní kárí mi ní wọ́n ní. يجدون إلا جهدهم àtàlẹ́sìtún wọn yọ̀tì táwọn ẹjọ́ ṣe pé ọwọ́ wọn ọba wọn wẹ́rẹ́ kékeré tí wọ́n ní náà wọ́n tún fi ṣe sàrà àwọn náà tún bọ́ lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ kọ́rú nàmínú hàn tí wọ́n mọ̀ á fi kíní kejì wọn sí yẹ̀yẹ́. sẹ́kìrọ̀ mọ̀ ọ́ mẹ́nu hàn ọlọ́wọ́ bó fáwọn náà sí yẹ̀yẹ́ o wàlẹ́hùn mẹ́rẹ̀ẹ́dẹ́gbọ̀n ẹ̀lì ìyà tí tani tí ronú ó sì jẹ wọn. tó ẹ̀rí pé ọlọ́wọ́n bá gba àwọn múmìnì lágbàlá ọlọ́wọ́n sì náà gbìyànjú kálukú pẹ̀lú wọn bá ń tọ́ bá ní ẹ gbìyànjú láti wá àlùjànnà. ajá ike fìlà mọ́wò bẹ́ẹ̀ ni ó dé o ìjà àkùmọ̀wò bẹ́ẹ̀ ni ó wọ̀ o nítorí tó o bá lọ orí wọn àwọn abatẹnijẹ mẹtẹni oríire ṣe ni wọn o àwọn òní dáadáa sí ṣùgbọ́n òní kẹ́kẹ́ni tí ó sì ó ṣe mùsùlùmí àlẹ́ ayé tá a wà nù jẹ̀mọ́ ẹni tí ọ̀lọ́lọ́ ń sìn tí ó sì máa dínà mẹ́ni tó fẹ́ sí náà olówó kò lè ná títọ́ lọ́wọ́ lẹ́yìn bá wà ná títọ́ lọ́wọ́ yóò máa yọnu sí yín ni. ó rí i pé wọ́n fi foundation mẹ́tíláṣí kan lélẹ̀ ọwọ arẹ nìkan bẹ pé mọ́sálásí ló tún kù tó tún kọ́ nínú gbogbo ìtọ́ wà láyé sọ̀rọ̀ mọ́sálásí wa lọ́rọ̀ àwa àwọn èèyàn kàn ok wọn tún kọ́ mọ́sálásí bí ọ̀yẹ́ fún ọkọ́ mọ́sálásí sí gbogbo àdúgbò yìí àdúgbò àtọ́bà ìkọ́mọ́sí mọ́sálásí òun kan náà ní bá bàbá bìlíìsì ètè ṣe bá so pé kọ́ mọ́ èrí ètè kọ́ mọ́ ara hàn ti sẹ́yìn kan kò sí àti kọ́ mọ́ jáde bí ọ̀jáde kan yóò tún máa sọ nulẹ̀ tó ọlọ́wọ́n bá yóò fún àwọn náà ṣe yẹ̀yẹ́ o wọ́n ti jẹ ìyá èyí tani ti roni. àjẹ́ pé lójú ọ̀nà ìyànjú àti rálẹ̀jẹ́ náà wọ̀ ah! ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lọ́nà ẹ̀gún ń bẹ lọ́nà àwọn aṣàyà pín mìíràn ṣe nẹ́tìwà náà wọ́n ń bẹ lọ́nà. àwọn tí ò ní jẹ́ kó o ti àti àti sórí rí ni kódà gbangba mi jama tó bá ń sọ̀rọ̀ rẹ lórí dáadáa tó ń ṣe lẹ́yìn tó ń bọ̀ jẹ́ létí àwọn ẹni tó ṣe pé tó bá gbọ́ wọ́n wò pé wọ́n jíṣẹ́ fún ọ tó bá tún wọ́n fura pé gbogbo táwọn sọ wọn mọ̀ sí rẹ ní jíṣẹ́ fún ọ àwọn náà tún wọ́n á dọ́gbọ́n wọ́n tún rápálá wá sọ́dọ̀ rẹ nígbà àwọn fẹ́ gbọ́ sọ òdodo ọ̀rọ̀ kan àwọn ò ní fẹ́ pé kó bínú sí i ọ̀rọ̀ ni ẹlẹ́ ń kọ́ mọ́sálásí káì ló dáwọ́ wo nù nítorí tọ́lọ́mọ ọ̀gbádùn ni. wàláhì tàláhì àwọn ṣọ̀yà pé ìnú wa máa ti bẹ̀. ìbúra yìí sọ̀rọ̀ pé fáwọn èèyàn ni èmi tó ẹsìn náà láàárẹ̀ mi tó sọ láti mẹ́wọ̀. sọ́ọ̀sì wọn máa lọ nílẹ̀ yìí. ẹ mọ̀ ní ẹ̀sẹ̀ máa kọ́ mọ́sálásí. ok ṣé ká wá bílẹ̀ náà kí gbogbo ẹgbẹ́ church ìwà nínú igbó tí ẹnìkan kò tí kò délẹ̀ tán kọjọ́ ẹ kúkú rìn jáde kò dé ẹ̀dá kan máa ń lẹ̀ nínú igbó kìtìkìtì lẹ̀ nínú gbogbo àwọn àgbẹ̀ríkò dárì tẹ́bá wọnú àwọn kólọ́mì ẹ gba tọ́ọ̀tì àgbà tí ìrìn tọ́ọ̀tì lọ́wọ́ pé bóyá twenty years fún mi ẹnìkan ò ní gbélẹ̀ wọ́n ti kọ̀ kalẹ̀ ó lè jẹ́ kókó àtìyàwó ní ọmọ pariwo mẹ́ tí wọ́n mọ̀ pàtẹ́wọ́ ẹ wà á bá wa bí ni wọ́n wá ń ká wọn la pé wọ́n ń ká kò sì kọ́ ọ́ la pé gba gbogbo òlú rẹ̀ wọ́n ń kọ́ ọ la pé wọ́n ń kọ́lé tí wọ́n ti máa sin lọ́ọ̀lọ́ nìkan kọ̀kọ́ ọ la pé ń ṣe bọ́ọ̀lù rẹ̀ kọ̀kọ́ ọ la pé ń sọ̀rọ̀ wọ́n ń polongo rẹ̀ nù rẹ́díò lù rẹ̀ kọ̀kọ́ ọ la pé wọ́n ń ṣe égún wọ́n ń polongo rẹ̀ nù rẹ́díò nínú ìlú rẹ̀ wọ́n mọ̀ pàtó àwo Ògbómọ̀ṣọ́ làǹdì ló ń kéde subhanallah alazim gbogbo eléyìí ọkọ ọlá nítorí pé àwọn àtúntò èrò àyà òkú tí ó jẹ́ pé wọn ò sẹkọ sẹmi lára wọn ní. súkẹsúkẹ náà ni wọn máa ṣe ìsìlámù súkẹsúkẹ bí kásálù aláàbọ káfáàbọ àyélẹ súkẹsúkẹ. ìmáàmù kẹ́ńdà àbínà wọ́n fà bínú yọ kí ni kó tó ké tó kúrú sílẹ̀ yìí. subhanallah alazim àti ìwà ìjẹun. sọ̀tún ló dé lẹ́yìn ẹnikẹ́ni tó bá ní tọ́lọ́run ọba ṣe wàá gbọ́ wàá fi gbígbọ́ sáláì gbọ́ wàá rí wàá fi rírí sáláì rí àìsàlẹ̀ ẹni kò lè títà àti wàlìjánà láwùjọ mi yìí sẹ́mi kí láyà àwọn sàárà ní gbogbo ilé ìṣẹ̀lẹ̀ bó alayé tó tu akólúkúrú musu báyìí torí ẹnibọ́dì tó bá ní tọ́lọ́run ọba ṣe ọgbọ́dọ̀ kọ́ ọ̀rẹ́ nìkan ọgbọ́dọ̀ kọ́ pẹ́ẹ́lí kan àìjẹ́bẹ̀ wàhálà ò lè rí tọ́lọ́run ọba ṣe gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe tá a bá láàkọ́ dáhùn èèyàn ṣe wà láàbí ṣe mà tá a bá láàkọ́ dáhùn ẹlẹ́nu rúnrún fẹnu sọ àbí ṣe mà tá a bá láàkọ́ dáhùn afẹnugbẹnu sọ àbí ṣe mà torí pé olórí ikú tiwọn ọ̀fẹ́ ti rere ọwọ́ olórí ikú wọn ọ̀fẹ́ tẹ́nìkan gbà sí i tọ́wọ́ wa ní tolórí ikú lọ fẹ́ mú pọ́ tọmọ kéré rè ò ní sí rè ò sí torí ẹgbẹ́ ni nìwọ náà wọ́n á rí kó ní rere kan tó ń ṣe wọ́n sọ̀rọ̀ rẹ láì dá lórí ẹ̀. tí wọ́n bá ní tiwọn ló mú bọ́ torí pé sáwọn tẹ́ àṣìkù yóò ṣe ṣe ń gbà yẹn ó rí kọ́ pàdé. ìgbà náà wọ́n á túmọ̀ sí kíni àti torí wọn náà ló ṣe ṣe kíni ló ṣe ń ṣe. kí ló fẹ́ fi hàn sí èèyàn ò ní kankan tó fẹ́ fún òun gẹ́gẹ́ bíi tani. ẹni tí yà kí ló bá tún fún yóò fi kún yà tiẹ̀ náà torí de ilé ẹgbẹ́ kíyèsí ẹ rí i pé ó lè jẹ́ pé ládùúgbò yìí ọwọ́ dáadáa tí wọ́n rí tó ń ṣe tó ń tiẹ̀ dá mà ó ní kí tó bá ti dé ládùúgbà gbogbo àkérò kòjọ wọ́n ti sọ àgbẹ̀ síbi tó ń ṣe tẹ̀yìn bá tẹ̀ mọ́lẹ̀ ọkọ ni ó ti kòjọ kòjọ kòjọ ó kó lọ títò síbi tó mi wà ọmọ rọmi sí ọmọ rọmi sí ọmọ rọmi sí ẹ rí i pé ẹlòmíì tó bá ti pé tani máa rọ mi yìí lọ́rọ̀ ọ̀pá èèyàn mélòó ní ń ṣe sọ̀ láti àti ilé ìdókòlẹ̀ rọ àti mẹ́ta lọ ó kù tàbá wá pé mẹ́ẹ̀ẹ́dógún tó burú ni nígbà tó o ti tọ hàn sí tomitomi tí wọn ò dín ọ̀nà kù fún ọ yóò tún máa bá tó bá tún dé mẹ́sálásí mi sẹ́ni kí n ṣe bẹ́ẹ̀ pé ṣé kò yẹ káre nìkan bì tó náà máa rọ mi sáàkì bí ti mẹ́sálásí àhà èwo láwàá sí. tó tí wọn bá lọ gbọ́ ẹnu àtẹ́sí ń bù lọ látàrí omi tó ń bù dájọ sọ̀rọ̀ fún ọ̀nà ọ̀pá sí i àwọn bàbá bàbá yẹn àti ẹ̀mọ́ tá a lè ṣe kan tí wọ́n lè ọ̀rọ̀ kí wọ́n pa kí ní ti dáre ọ̀pá sí ládàásí ẹ ló dí lọ́nà tóró òun olórí ikú tiẹ̀ kò ní dáadáa ṣe ó sì fẹ́ kó tiẹ̀ náà ràn olórí ikú máa fẹ́ kórìí ikú ràn ẹni tí ò ti sórí ikú ni àti kórìíre rẹ ẹni tí ò ti sórí rẹ ọ̀rọ̀ rùn bí àti kórìí gbogbo lórí rẹ náà sọ pé àdìwọ́lì líìdì sẹ̀rí fàyọkùmá wọn ní bí aburú bó ti ṣe máa ń lapa lára rere ó máa ń yá gidigidi ó dà gẹ́gẹ́ bí ògùn náà ni tẹ́ ẹ bá fi lè sọ sínú eru kí ló lọ́ọ́ dà yóò dẹrú lójijì ni ó kẹ̀kẹ́ bá wá dẹrú sínú ògùn náà ńkọ́ dẹrú ó dògùn náà láíláí kò lè dògùn náà torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ẹni tí wọ́n bá ti ta títí wọ́n ti bàjẹ́ wọ́n máa fẹ́ gba tẹlómìnà jẹ́ ẹ̀wúrú àdìsí láti ayé àwọn sọ̀hábà kò sẹ́ni tó bọ́ kò sẹ́ni tó bọ́ lẹ́nu àwọn ọ̀daràn torí ẹ̀ ló ti jẹ́ pé a lè rí sí àlùjánnà ṣe tá a bá la fi títí táwọn èèyàn bá ń sọ a lè rí sí àlùjánnà ṣe tá a bá la fojú sí táwọn èèyàn bá ń sè ẹlòmíì ọmọ ọ̀kú níwà ni lójú rẹ̀ kó lè rí ẹlòmíì ọmọ sọlọ́rọ̀ ni létí rẹ̀ kó lè bá a kọ́ wọ́n sì tún mú bókú múnú ọmú yún ni èèǹgbọ́ ẹ̀yin ò sì rí sí amọ̀sibọ́sí pé sọ̀tì lẹ́yìn náà ẹ̀yin ó règbè kí náà tún fẹ́ kó ṣe jù règbè lọ règbè tó wọ́n máa ṣe tí òkú nù torí ẹ̀ ló ti jẹ́ pé tá a bá fẹ́ káwùjọ owó nílọsíwájú a gbọ́dọ̀ owó kí làwọn èèyàn sọ ẹ̀yin sáà ti máa ṣe dáadáa tí yín sùn dáadáa tó lọ́n fi ran yẹn máa ṣe sùn wọ́n ṣe ilé ìṣe ilé ìṣe ẹ̀rí bá padà kú dáadáa nǹkan níjọ́ kan dáadáa pọ̀ gbogbo àwọn tí ọ̀fẹ́ kọ́ wà àwọn náà jàǹfààní rẹ o àwọn náà jàǹfààní rẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé tiwọn lẹ bá gbọ́ tẹ́lẹ̀ ní dáadáa wọn ní ti láíláí dáadáa wọn ní ti láíláí lápèjúwe nínú àwọn nǹkan tẹ́ ẹ̀ máa ṣe ẹ lè dájú kú kan lẹ́kọ́ ẹ̀ máa yẹn ju gbogbo ẹ̀ wọ́n ta fún lè tó sẹ́rí àti ni wọ́n ń ṣe sẹ́rí àti ni wọ́n ń ṣe tẹ̀lé àwọn náà ló ń tún máa báwọn náà yanjú wàhálà ìtìnà tí ọba ti gbé wọn lọ àgbàrá òdù tí ọba ti gbé wọn lọ tẹ̀lé àtẹ̀rẹ́ tó ń gbé wọn lọ òun náà ló ń tún pọ̀ náà lágbàtà. Subhanallah lẹ́yìn òsì wa gbọ́ pípanu tí wọ́n ń panu ká mẹ́sìn sẹ́mi pé àgbàrá ìtìnà yóò pè tọmọtọmọ ni. torí ẹ ló jẹ pé tẹ̀yìn bá ti ń ṣe rere láyé ẹ dákun ẹ o rẹ̀ torí ẹ̀ tálẹ̀ ń ṣe fún Allah tó tọ́lọ̀ ń tẹ̀ ń ṣe fún tọ́ba ti yọ́nu sí tẹ̀ ń ṣe ẹ̀ máa fẹ́ kíkọ́ yọ́nu sí tọ́ba ti yọ́nu sí ẹ̀yìn kú oríire nì kílẹ̀ fẹ́ fọmọ èèyàn sí. àwọn kan dínà rere nì mọ̀nárì lil khairi àti bẹ́ẹ̀ lọ́lọ́run yàn mí mọ̀nárì lil wọ́n máa dínà rere nì ọlọ́tẹ̀sì tún ni wọ́n ẹlẹ́sẹ̀ ni wọ́n sọtọ́ mi yẹn máa ń tètè kí nǹkan bàjẹ́ làwọn máa ń wá àwọn ìfẹ́ kí nǹkan dà ìfẹ́ kí nǹkan dà sọ dáadáa ní kẹ́yìn ó sì fi síwájú nítorí kí láyé wa kó lè bàa dà. tọ́ àdéhùn ìjẹ́ máa ń darí lẹ́yìn àdéhùn tó tẹ̀lé yìí ó wá látọ̀dọ̀ Abu Idris al-Khawlani ó ń gbà wá látọ̀dọ̀ Abu Dharr orúkọ rẹ̀ máa jẹ́ Jundub ibn Junada radiyallahu anhu oní àgbàlá tọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì náà àgbàlá tọ̀dọ̀ ọlọ́run ọba wa tabaraka wa ta'ala ọba fìbùkún ọba gíga ọlọ́sọ ìgbé àárín bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹrú mi o àti mùsùlùmí àti káfìrí ẹ̀mí haramtu dhulma ala nafsi ó ṣe àbòsí ṣíṣe léwọ̀ lórí ara mi o waja'altuhu baynakum muharrama ó ti ṣe àbòsí léwọ̀ láàrin tọ́lẹ́ tọ́gbọ̀ ọ̀lẹ́mú apá kan yẹn gbọ́dọ̀ ṣe àbòsí sápá. ọ̀rọ̀ lẹ́ńgbọ́ yìí o ọlọ́run fúnra ara rẹ̀ yìí máa ṣe ńtọ́ba wù léwọ̀ lórí ara rẹ̀ yìí sì máa ṣe ńtọ́ba wù lọ́rùn ẹ̀ lórí ara rẹ̀ ṣùgbọ́n pé ẹ̀dá ẹ̀dá míì kan wá wà tó lè dá sí nǹkan kan lọ́rùn ẹ̀ lórí ọlọ́ọ̀ àbí tó lè dá sí nǹkan kan léèwọ̀ lórí ọlọ́ọ̀ kò sí ọlọ́ọ̀mọ ni kò sí ẹnìkan kò sí ẹnìkan tó lè dá sí nǹkan kan lọ́rùn ẹ̀ lórí ọlọ́ọ̀ kọ́ ọ̀pọ̀ ike ọlọ́ọ̀gbọ́dọ̀ gbàdúrà yìí ìwọ gẹ́gẹ́ bí tán olùkẹ́ yé wa kọ́ sọ́ra fún àwọn ibi tó máa pè olóòtú ó ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni ṣe bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ bíi ta ni gan-an rí who are you ẹnìkan ò sí tó lè fọ́ọ̀tì ọlọ́run bá ti nǹkan kan nínú tọ́lọ̀ sí lọ́rùn yẹn lórí ara rẹ̀ oní àdínkù sí lọ́rùn lórí ara rẹ̀ kí gbogbo ẹnikẹ́ni nínú wa tọ́yẹ́ fọ́lọ́run ọba nìkan ní sìn láyé yìí tí ó sì fẹ́ nìkan kan sorogún sí nínú ìjọsìn tó fi filé ayé sílẹ̀ ọlọ́run kò ní fìyà jẹ ọlọ́run sì lóyún lọ́rùn yẹn lórí ara rẹ̀ àpótí ọjọ́ wọn sì sí léwọ̀ lórí ara rẹ̀ làbòsí ọlọ́run fi sábòsí wa ma rabbuka bi dhallamin lil abid. ọlọ́run fi sábòsí yóò sí ká mú nǹkan ká fi sáyè ọ̀tọ̀ sí bí ká mú fìlà ká fi dé bàtà ká sórí eléyìí náà ń pè ní kíni àbòsí tó bá rí èèyàn tó fi bàtà dé orí ẹsẹ̀ ah, bàbá alábòsí àbòsí wọn mọdé bàtà tó kó sórí mi tìlà tó fi débà dé ni àbòsí ni wọn ń pè léyìí ọlọ́run bá kì í ti gbá kan bọ̀ kan nínú ọlọ́run kì í tojú sáájú èyí tó gbogbo wa pátá níwájú ọlọ́run àtọgbà kí la ẹrú rẹ̀ tó dáa ni. a àdúgbò ẹ̀fọ́ lọ́wọ́ wàláì sọlá àdúgbò ẹfọlọ torí tí ọba jẹ bẹ́ẹ̀ á ìyọba jẹ ẹlòmíì gbé tọlọ ń bá lọ jẹ alábòsí tẹsí máa ń tọ́ka tó tún fi jẹ́ pé ọlọ́wọ́ bíi tún salábòsí ni pé jíjẹ́ tá a jẹ́rù rẹ̀ tẹ́nìkan nu ọjọ́ máa rẹ̀ táwọn aràn kan ọjọ́ máa rẹ̀ táwọn kan ọ̀jẹ́ bàtà rẹ̀ táwọn kan ọ̀jẹ́ yìí kan rẹ̀ nítorí tó bá tó jẹ́ pé àwọn kan bá jẹ́ yìí kan rẹ̀ àwọn kan bá jẹ́ bàtà rẹ̀ tá lọ́wọ́ bá gbè fún un àwọn ẹyẹ kan àti bàtà ni gbogbo ẹni tó àjẹyẹ kan àti bàtà rẹ̀ tí wọ́n bá wọn. àwa wíjà ẹ̀yìn lẹ́ẹ̀dọ́mọ ọlọ́ọ̀ ẹgbẹ́ sọlọ́ọ̀dà alábòsí ni ìyá máa tú láti ara rẹ̀ sọ́ra rẹ̀ dọ́mọ ẹnìkan àbí torí kálukú olókọ bàbá rẹ̀ èmi torí kọ́ bàbá àdúgbò ọmọ lúpọ̀ ńgárájì ní kálukú ṣe lókọ bàbá tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ àníjẹ̀ ìyẹn ẹ̀ka wọlé lọ lálẹ́ yẹn ká tilẹ̀kùn lẹ́nu tó bá ti gbálẹ̀kùn ká ẹ má ti ti bàbá ẹ má ti ti bàbá táàmì ẹ sí tẹ́ bá ti ẹ̀dá mi mà á dákùtàlá yára rẹ̀ ó ní ẹ̀dá kan fẹ́ sọ̀rọ̀ àbídọ́ máa yé ni sọ̀rọ̀ àrẹ tó máa wí báwo àwọn ètò mi bá bí bòmò sí àtàkùn máa mọ̀ mọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ tó èyí ò yí sọ mi èèyàn báwo ló ti lè fira rẹ̀ bọ̀yàn lọ́rùn ẹ wá sọ pé ọmọ kan tuntun tọ́lọ̀ àti pé pàápàá gan ọmọ ọlọ́ọ̀lẹ̀ yìí náà and the door is still open for anybody that wants to be the son of God. ẹ gbọ́ o ti tilẹ̀kùn. sẹ́yìn náà bá fẹ́ rápálá dọmọ ọlọ́ọ̀ ah ọlọ́ọ̀ adúpẹ́ torí táwa náà bá jẹ́ mùsùlùmí bórí wọn bá ṣe dọ́ta tí ó dọ̀tí nìyẹn táwa náà máa sọ̀sọ́ kú sọ ká tún máa mú mi sí táwọn kan náà tún máa sọ pé yọ̀ọ́ ọ̀ṣẹ́ nìfà láì jẹ́ pé wọ́n mọ ìgbẹ́ rọ́ọ̀bì àdúpẹ́ bọ́lọ́ torí ẹ̀ ìlú ti jẹ́ pé ọlọ́run ọba tó bá jẹ́ kó lẹ́nìkan tó jẹ́ tiẹ̀ fámìlì rẹ̀ àwọn ni ọba pè fún gbogbo ìyá yókù ọba dára ni tó tó bá jẹ́ pé irú fámìlì rẹ̀ ń kọ́ lọ̀kan lọ́lọ́run ṣe wọ́n bẹ́ẹ̀ pẹ̀lú àwa dúdú ìjọba jẹ́ pé a máa jẹ́ pé inú wa náà fámìlì tiwa èèyàn dúdú pé kọ́ àbí òfin àjìyà láyé àtúntì aláṣẹ àrùn báyìí dúdú ẹ̀jẹ̀ bọ́ọ̀bì ẹ̀ bọ́ọ̀bì kọ́ lọ́ọ̀yìn tẹ̀ ń bíbí nù. sẹ́yìn ọmọ bí àti èèyàn dúdú láyé nígbà tó kọ́ áfíríkà lẹ́wà ẹ̀ sì jáde hmm, pàlọ́yà kẹ́sì ẹ̀ èèyàn dúdú wọn kà wá kún kankan láyé tọ́ba wa ní pé wà tàlẹ́ntì ẹ̀ lọ́pọ̀lọ́ yín pé ìgbà náà dárúkọ mọ́ àtúmọ̀ yín pé ẹ̀ can I have your address ẹ̀ can you give me your telephone number ẹ̀gbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o tí wọ́n bọ́ ń wọ pé kí ni ń bọ̀ lọ́bọ̀ tiwa. ok tọ́ba wa rí bá àkàrà mọ̀kúnmọ́ lọ ọlọ́run bẹ lẹ́dàá wọn gbogbo wa pátá ìdálọ́dà olókun kálukú kọ́nà tó wù. torí ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́run bẹ ìsalábòsù ọlọ́run bá kì í ìsalábòsù torí ẹ̀ òun ó ti àbòsí lé wọ̀ lórí ara rẹ̀ ẹ̀yin náà ti yẹ kí ẹ ti rí láyé bì. àwọn dúdú fún wa létí àbí òfún wa létí àwọn funfun náà ń kọ́ ó fún wa mú àbí òfún wa mú àwọn funfun náà ó fún wa lójú àbí òfún wa lójú àwọn funfun náà ó fún wa lọ́pọlọ pípẹ́ àbí òfun wa àwọn funfun náà tó ó fún wa lówó àbí òfun wa àwọn funfun náà ẹ wá dúró orí tó kó sí kọ́ńtínẹ́ǹtì áfíríkà wa ń bì tí gbogbo èèyàn fi jẹ́ pé láìsí african continent wọn ò lè sáyé rí gbogbo raw material tán nídìí láyé áfíríkà lọ́lọ́ majority ní áfíríkà lọ́wọ́ tó ó sì fi àwọn ẹ́ńjìnì tó fi máa rọ́ ó fi sílùú òyìnbó ó pin dọ́gba àbí òpin dọ́gba ó pin dọ́gba ọ̀wọ́ pé náà kàn ronú ká máa ṣe ẹ́ńjìnì tiwa náà ló kù àmọ́ lọ jẹ́. so tó bá ṣe báwọn ẹ̀rí kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ wa kò ṣàbòsí kò nísìnyí ó mú àwọn kò sàbòsí sẹ́nì kankan because àánú làwọn arígbà ìjẹ́dọ́gba làwọn arígbà àbòsílà kò sàbòsí inú gbogbo ẹ̀. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó fún gbogbo alátẹ́gùn àmì àwọn kan kìí sàwọn nìkan ló fún kò fáwọn kan gbogbo aná là ń rí mi àbòsílà kò sàbòsí. ẹ nìkan sọ pé òun rábòsí tó òun because bọ́ọ̀lù ẹnìkan ti lé níjà nìkan lọ. torí ọkẹ́ sóṣálìsì ni wọ́n kí gbogbo wọn dọ́gba gẹ́gẹ́ bí ọmọ àká gbogbo wọn ti dọ́gba fa ẹyẹ wọn yìí wò sẹrí pọ àwọn ọmọ àká yín dọ́gba kódà àwọn Yorùbá alábòsí kan dà mọ sọmadì fẹsẹ àbòsí sí wọn gbé ẹwọ ọlọmọdà dọ́gba ọmọ àká wọn kọ dọ́gba wọn fẹẹ bòsí wọn fẹẹ sàbòsí sí yín ọlọmọbẹ Ẹlẹ́dàá wa ó gbọ́ àwọn àkàndá lórí apá kan torí káyọ lè ṣe kéènì nínú àìsàbòsí nù torí tí ẹnìkan ọba gàdí ẹnìkan lọ ìdọ̀tí tí ọba wà mọ́sálásí kò ní ṣe kú jàǹkú kálukú ti di bàbá kò sẹ́nìkan tó tó tó tó yẹ kó kéré sẹ́nìkan kálukú ọkàn máa dàdọ̀ sílẹ̀ ni ẹnì kò sí lélẹ̀ sọ fẹ́ẹ́ nìkan pé ah, ẹsẹ̀ ń dàdọ̀ sílẹ̀ tó ọ̀n bàtà ní mo rò pé yé wa mú ìdọ̀tí yẹn sí ọ̀tá ọ̀pọ̀ ní àbọ̀tọ̀ ẹ̀ so tàtà làbá wa ẹ̀ fún àṣẹ ẹ̀ lápò ẹ̀ máa sán kókó ẹ̀ máa kó tí gbogbo èèyàn bá lọ ga tani ó ṣe ọ̀sẹ́ni tí ó ṣe o tí gbogbo èèyàn bá ti kúrú tani ó fún àwọn èyí tí ń ṣiṣẹ́ lówó ọ̀sẹ́ni tó fún wọn wọn lọ gbẹ́yà kó tiẹ̀ tẹ́tẹ́ kí sẹ̀fìlìlà tó kí sẹ̀fìlìlà máa ṣe búrẹ́dì àwọn sábọ̀dọ̀ máa jẹun à ń gbà wọn ṣiṣẹ́ wọn rẹ́ nìkan fún wọn lówó tẹ̀bí náà lọ́pàá làwọn náà fi ń ṣe. eléyìí túbọ̀ sí pé tọ́lọ́wọ́n bá gbá àwọn kan ga lórí apá kan ayé òfin ní ṣe gbé ayé òfin ṣe gbé torí dèlé ọlọ́wọ́n bá yìí ọlọ́run ìsàlẹ̀ àbòsí ọlọ́run ti ṣe àbòsí ṣiṣẹ́ léèwọ̀ láàrin ara wa ẹ sì máa kó àbòsí oríṣìí mẹ́ta ni àbòsí wà téèyàn máa ń ṣe láàrin rẹ̀ sọ́lọ̀ àbòsí láàrin èèyàn sọ́lọ̀ ọ̀nà ìṣẹ̀bọ̀ sọ́lọ̀. Luqman sọ pé ya bunayya la tushrik billah inna shirka la dhulmun adhim wọ́n á máa mi kékeré má ṣẹ̀bọ̀ sọ́lọ̀ torí pé dájúdájú ìṣẹ̀bọ̀ sọ́lọ̀ làbòsí ńlá anybody tọ́ba ti lè ṣe ẹbọ sọ́lọ̀ kí ló ṣe o ti ṣàbòsí láàrin rẹ̀ sọ́lọ̀. o ṣàbòsí láàrin rẹ̀ sọ́lọ̀ ọ̀daràn lọ́ràn tó tóbi ju gbogbo ọ̀ràn lọ àbí kò túbà fún fóònù rẹ̀ àyè ti wà fún ẹ lónìí láì ti kú o kò túbà fún fóònù rẹ̀ nítorí tọ́ba kùnà láti ṣe bẹ́ẹ̀ ikú retí rẹ̀ o iná tó lọ ń da ọ̀sán ní òkú bẹ́ẹ̀ o sọ̀rọ̀ afábòsí o ojú ọ̀nà tó ti fi ń ṣàbòsí láàrin wọn sọ́lọ́ wọn pọ̀ gan-an torí pé ẹ̀fọ́ pọ̀ lóríṣiríṣi ẹ̀fọ́ òjọra wọn làwọn ọ̀sẹ́bọ̀gùn ò lè ṣọ̀kan àwọn ọ̀sẹ́bọ̀gùn ò lè ṣọ̀kan láéláé sọ́nísàkó ni wọ́n á sọ̀rẹ́ńdà fọlọ́yà rẹ̀ àbólógùn ni wọ́n sọ̀rẹ́ńdà fẹ́lẹ́sù tóníyẹmẹjà ni wọ́n sọ̀rẹ́ńdà fáwọn olóró àbólóró ni ó sọ̀rẹ́ńdà sí léegun láìláì láìláì oníkálukú ọmọ sọ pé a sàgbó kí ló já mọ́ wájú òkú ẹlòmínú ọ̀sùn kó òkú kí ló já mọ́ wájú èsì bẹ́ẹ̀ torí pé kí ni ẹ̀kọ́ dẹ́rì ń ó péjọ pẹ́pẹ́ wọ́n sì kankan nínú rẹ̀ o torí kọ́ ọmọba ti gbé torí kọ́ ọmọba sórí ibu aláwọ̀ ọ̀fẹ́ sórí ibu làṣẹ ṣe Islam àfẹ́ wọná làṣẹ tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mójútó Islam rẹ títí dọ́jọ́ kú rẹ o wọ́n fi wá parọ́ wọ́n ti torí pátá òde bọ̀ fún àwọn ọmọ mú ọ lọ bá àwọn eléégún àwọn olóró àwọn sàgò òrò jáde bùkátà tiẹ̀ tó ní ah, ẹgbẹ́ Yorùbá lẹ́wọ̀n wọ́n ní tó rùn bá ti jáde lẹ́ẹ̀mẹ́ta bùkátà wọn bìà ẹ gbọ́rọ̀ inú ìyá wọn sì tún wà títí dì sí inú ìyá wọn tún wà títí dì sí. ṣé n sọ fún yín pa ọmọ kan sí bàbá rẹ̀ ṣé sọ fún kíkó fàdí ẹ rárá kọ́ ládìí ẹ mọ́lẹ̀ ní tí ń ṣe ọ̀lọ́ tọ́mọ ní ṣe nílùú kan mẹ́wọ̀n tọ̀ tó ń yọmọ ìlànà bàbá yẹn kọ́ kọ́ yóò fún bàbá rẹ̀ tí o bá ti lè ṣe ẹgbọ́rọ̀. وإن جاهداك على أن تشرك به ما ليس لك به علم فلا تطعهما ما بين nítorí àsìkò kò ṣẹbọ sọlọ tí wọn mọ nípa rẹ̀ wọn gbọ́dọ̀ tẹ̀lé wọn bàbá tí wọn fẹẹ máa tẹ̀lé ń di ẹbọ ọmọ akọ bàbá bínú sí i kọ́ apẹ̀lẹ̀ nìkan náà tún bí mi ó lóun náà nǹkan kan máa ń sìn òun màmá tiẹ̀ wá mi màmá rẹ̀ wá sọ pé wá ti wá di ẹ̀fún kankan tó bá ti dùn nǹkan yẹn ó kò mẹ́ tó wọ́n ti lògùn lògùn lògùn lògùn ọ̀sìtù kọ́ra ọwọ́ ló ju adìẹ kí ni yóò kú ọ kọ́ á ti pé kò kú ọ lásán o tó ń bá tó ti rántí bó ti ju adìẹ fún ọ̀sán yẹn òun ó dàkú lọ gbaragada ni. mo ní kí alhamdulilayi ọyọ kí líǹkì wọ ọmọ ọmọ tí bàbá rẹ̀ sì yọ lẹ́nu yìí báyìí mọ rú lọ́kàn ebi ọ̀nà bá pọ̀ bá pàdé ẹ mẹ́sẹ̀ ní ọ̀pá ní ní ṣe ò ní kú mẹ́ ó sì ti sọ́sọ́sọ́ tó tiẹ̀ tó fẹ̀sí rẹ́ǹtì yìí náà tó kú tiẹ̀. torí ẹ yorùbá lẹ́bù ọ̀rọ̀ púpọ̀ bàjẹ́ kí yorùbá ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ ọ̀rọ̀ fún wa ọ̀rọ̀ kọ́ jẹ́lì máa mú jẹ́ àbá kan tí àdáni kakọ̀ kọ̀ mátà fáwọn yorùbá láti tẹ̀bọ̀ sọ́lọ̀ wọn rò pé iná òfurà sí èdè pẹ́ sùn. bí láìsí yorùbá ti wà ó yí ti fún wọn láti tẹ̀bọ̀ sọ́lọ̀ bàjẹ́. torí àwọn ọmọ àti alásàgbẹ́ni tí gàmá dé bá ló lè ròyìn nǹkan ò tí ì dé bọ́ọ̀lù ń pèrè lọ́kùn. torí bọ́ọ̀lù ń kọ́ kọ̀ọ̀kọ́ àjò ẹgbẹ́ fàkúfà wọ́n sì máa tẹ̀bọ̀ lọ́kùn làlà wọn máa ṣẹbọ lọkùlàlà ọ̀rọ̀ gbàjẹ́ fáwọn yorùbá láti ṣẹbọ sọlọ tó máa sọ yorùbá mọ sọ àwọn tó ń pera mùsùlùmí náà tọrọ àwọn tó ti sọnù tẹ́lẹ̀ náà àwọn àtọ Ọlọ́run ló lè yọ wọn ẹ̀yin tẹ́ ti ṣẹ́kù ní islam náà ọ̀rọ̀ gbàjẹ́ sọmọ tó ń tí wàdí bàbá rẹ̀ ń fà látijọ́ yìí náà ni pé kíní kan bẹ sọ ní kó gbé mi wọn ní kó gbé mi tọrọ àwọn ọ̀fẹ́ àbọ̀ ọmọkùnrin wọn ní kó gbé mi wọn bá ti gbé mi báyìí ọ̀fẹ́ ni léwu bá dé báyìí ọgbàrà rẹ níbo mi. ayẹta bá yan bàbá yẹn wọ ọ̀tá wọn pọ̀ dànù wọ́n sọ pé ah, ṣé mùsùlùmí lè mí kékeré mùsùlùmí kí ni ibà náà láti ọdún ìsìlámù. <laughs> tọ torí ọ̀rọ̀ ọ̀rọ̀ yorùbá bàjẹ́ láti ṣẹbọ sọlọ ìmánì wọn ò dénú ìmánì múnásìkí náà lọ́pọ̀lọpọ̀ torí rẹ̀ wọ́n ń ṣàbòsí láàrin wọn sọ́lọ̀ ń bàjẹ́ bàjẹ́ à fóònù ti lè má mú dáa gbọ́kọ́ gbẹ́ bọ́ lọ sórí ta lè má mú fa kọ̀yọ̀ kánú jama amẹ́sùwọ́ sí ìmáàmù wọ́n sì máa sọ pé ẹni tó mọ́ lọ́ọ̀ ní ìṣẹ́ lọ́ọ̀ tó ráhùn ọmọ ìṣègbárù táwọn ó ṣe ìṣègbárù rọ̀ ò tó ń ṣẹbọ sọ́nà. bẹ́ẹ̀ ló jẹ́ kékeré sí gbogbo èèyàn ìlọ́kàn lè gbà ibi wọn máa sáàtì ara pé ẹ máa fọ́ ba ara pé kíni ń bẹ lára pé kíni ò ní bẹ lára. nígbà tí wọn lọ yàgòtì tí wọn wọ ara tán wọ ara tán wọn rí gbogbo ẹ pọnpọnpọnpọn di rẹ wọn lè yìí ti ó ní ọ olólóyún ìdíra ni o. àwọn ìdíra á tu torí kọ́ mọ̀jẹ̀ kó kílẹ̀ kó bẹ̀. wàá ní ni o tẹ́ bá tu tó bá ti yín àwọn aláwọ̀ ọgbà lẹ̀ bọ́ bá dé kọ́ wá gbà kẹrin <laughs> eléyìí túmọ̀ sí pé ẹbọ ẹbọ ẹbọ tí wọ́n sọ ó yí sí bàjẹ́ ńlẹ̀ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ṣe islam pé àwọn ọmọ báyọ̀ ni ó pè ń jọ̀gbìn dàlùkìyàmù ìbẹ́ẹ̀ náà ti rí nìyí ẹni tó yẹ pé bẹ́yà mùsùlùmí lò ó wà lọ fẹ́ni tí èsè mùsùlùmí yàwó ó tún wá ń sọ wípé ẹ níṣẹ́ ló ń ṣe bẹ́ẹ̀ torí pé àwọn ọmọ ni ó pè ń jọ̀gbìn dàlùkìyàmù tó bá ń pè islam ni ó pè jẹ́ mọ́ kó wọ́n kàn mú ìyàwó wọn ni tó bá jẹ́ pé tì í náà ló bá pé tíyàwó wọn mọ wò ó rà yìí á àlọ́ wọn fàǹtì yàrá wọn sì ti di ilé ayé yìí ẹnna sí iná ìdáwó ayé alẹ́ ìlà ẹsẹ̀ lọ́dọ̀ òpé méjì islam wọn náà tún sọ ó ní wọn mẹ́ni yàtọ̀ sáàkì ẹ̀yọ̀rọ̀ islam dínà fàlẹ́ yọkọ̀ bàlẹ́ náà wọ́n wọ́n fi àkàrà dé nínú xaṣẹ́rì ẹnikẹ́ni tó bá fi lọ wá nǹkan míì tó yàtọ̀ sí islam tó fi fẹ̀sẹ̀ ọlọ́run kò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jọ kan nínú àwọn ẹni òfò tó bá di lọ́la òkèèyàn. ara táwọn agbọ́ ni tá a mọ̀ tó dá a lójú tá a fi jìnnà sẹ́bọ̀ tá a fi ní kí gbogbo wa náà jìnnà sẹ́bọ̀ mùsùlùmí bá wọn ṣe é kù mùsùlùmí bá wọn sọ̀rọ̀ mùsùlùmí bá wọn ṣe sàgó mùsùlùmí bá wọn sọ̀yà mùsùlùmí ò bá wọn gòkè ìbàdàn mùsùlùmí ò bá wọn bò sàkókò mùsùlùmí ò bá wọn bò gíyàn mùsùlùmí ò bá wọn gòkè sóbì mùsùlùmí ò bá wọn bò alábẹ́mà mùsùlùmí ò bá wọn sẹ́yọ gbogbo ẹ̀fọ́ pátákà àkúlé ayọ̀ ìkàfùrù lẹ́yìn àgùdù máa ń sàgùdù wọ̀lẹ́ ẹ̀ńtọ́m àbìdúnà máa àbìdù wọ̀lẹ́ ẹ̀ńtọ́m àbìdúnà máa àbìdù. ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ẹ̀yin ẹrẹ lómi ní ti orúkọ lẹ́yìn ó ní ti pẹlẹ bọ ó ní ti pẹlẹ fún ó lè jẹ kókó egbò wọn fi ń pele bí àwọn ẹlẹ́mi nílùú mi ẹ wọ kókó egbò ni wọn fi ń pè adúgbò bọlọ nǹkan ìsí bẹ́ẹ̀ lẹ́yìn ẹrẹ náà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ti bẹ́ẹ̀ fẹ́ parọ́ rẹ̀ bí ilé sódò lẹ́wọ̀n kókó egbò nù ẹ parẹ́ ní ìsúdò báwò ilé ìmàrà ilé olùmọ̀ ilé ìsìlámù pẹ̀lú ẹ sọ wá èwo nílé sódò sódò báwò tọ ẹ rí i pé ibòmíì ìlú gangan ni wọ́n mọ̀ sí pẹ̀lú orúkọ ẹ̀fọ́. wọ́n lè sọ pé kí ni kò kún ọ̀rọ̀ kìí.

tẹ̀sí máa wò sẹ́yìn láìláìlọ́lá àti saki àti sẹ́yìn àwọn mùsùlùmí ló kún bẹ̀ bá wọ́n kàn mọ́ọ́mọ́ fàbíríkéètì ó kì báwọn ẹni ẹlẹ́ni lórí fáwọn ọ̀rọ̀ apẹ́ẹ́rin ó sì wáá ti òkú ọ̀rọ̀ kí. àwọn eléyìí kú mọ́ mùsùlùmí ló kún lù yìí máa wá tó ti gan ẹ̀ ó wá ní àwọn kìnnìkan oru ó ti kìnnìkan àwọn òbí bìí wọn wá kí ọwọ́ náà wọn náà bàbá kálíwá gàdá ọ̀nà mòrò. èrì ara ló jì jù àbí èsì ìsẹ́yìn sẹ́yìn lèmi èmi èso lóró. wọn àgbẹ̀dẹ ògùn ọ̀rọ̀ ogún kéwì bàbá kálíwá mùsùlùmí ni mí. kí èsì sákìnì sákìnì mi àbí mi èso ogún ogún kéwì mbọlọpọ ìmọlọpọ. àwọn sani bá bẹ́ẹ̀ ẹ̀rí kára oríṣi ọgbà lẹ́yìn àmọ́nù rẹ̀ wá ń dùn ọlọ́kùnrin wọn ń ké bíò abẹ́rẹ́ rí nǹkan mẹ́ wọ́n náà ti di pẹ́kọ ní yọ̀ọ̀kì nìkan làdùnú ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé àbòsí láàrin wa sọ́lọ̀ nǹkan gbọ́dọ̀ wáyé o ẹ dákun ẹjẹ gbogbo wa ká yẹra wa wò láìrí pé ọ̀nà kan sọ́nà kan a lè ṣe ká mọ̀mọ́ sẹ́lọ̀ ẹjẹ́ àfihànjú láti pàtì lónìí kó tó dọ̀là lónìí tí sọ ẹ̀mí bẹ lára rẹ nì torí bí ẹ̀ bá ti kó ti parí àbámọ̀ nìyẹn kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa. àbòsí kejì onílàbò títí yẹn ti síra rẹ̀ gángangangan. ẹni tó kọ̀ tí ó tẹ̀lé tọ́lọ̀ ó sàbò sí síra torí pé tàbí ọ̀wọ́ ná àtàrà àtẹ̀mí rẹ̀ ni. ọkọ̀ láti tẹ̀lé sànàbí Muhammad sallallahu alaihi wasallam láti yọ ọ̀ṣọ́ àtàrà àtẹ̀mí rẹ̀ ni. àjẹpẹ́ gbogbo ẹni tá à ń pèsè Islam tọkọ tí ta lẹni tó sàbò sí ọ sàbò sórí ara rẹ̀ nítorí tí ọba já sí yá ẹlòmíì òní bá lómi jẹ tiẹ̀ kálukú ní ọ̀dà jẹ tiẹ̀. látòrí pé lẹ́yìn náà kọ́ bàjẹ́ ẹni tó ṣàbòsí sórí ara rẹ̀ ọ̀sà dédé sí àbígbà tó ṣàbòsí láàrin rẹ̀ sí Allahu Rabbul Alamin èdè nù tó fi dẹ́gbọ́ àwọn ọ̀sẹ̀ lọ́pọ̀ jù láyé àwọn ọ̀sẹ̀ lọ́pọ̀ jù nílé ayé wa àwọn tó ṣàbòsí láàrin wọn sọ́lọ̀ oná làbòsí téèyàn ṣe séèyàn ẹgbẹ́ rẹ̀ eléyìí náà pọ̀ bàjẹ́ ẹ̀rí pé láwọn kóòtù kóòtù àbòsí náà ni gbogbo àwọn ìbánidásíta kọ́ parí àbòsí náà ni gbogbo àwọn ẹni dọ́jọ́ pé wọ́n á máa béèyàn méjì dásáwọ̀ àbòsí náà ni. kí àwọn ọmọ ẹni tọ́jà rí lẹ́nu tọ́jà rí kí ẹ má dá láàrin kí ẹ mẹni tọ́jàbí lẹ́nu tọ́jàbí kí ẹ má dà lẹ́bi kí ẹ máa pé ẹfẹ́ jẹ́ sọ̀tún sósì má bàbí kan jẹ́ àbòsí nù. lára rẹ̀ onílẹ̀ dẹ́yìn lọ́kọ-láya àbí láya-láya tẹ́ ń fẹ́ ju ìyàwó kan lọ tẹ́ ń bá wọn ìyàwó yín bí lò àbòsí nù. o ti fi fọ́tò ẹnìkan jẹ́ ẹnìkan lọ ọ̀rọ̀ ẹni táwọn máa tọ́ ká gbogbo ìgbà lẹ́nu ẹni táwọn máa rùn wọ́n máa fọ́n ló ń gbà bá. àbòsílù ẹnìkan ń gbowó ń jẹ ẹnìkan ń gbọ́ ọ̀rọ̀ wọ́n mọ̀ kú ọ̀rọ̀ fún ojoojúmọ́ ẹnì kò gbowó kò sì tún gbọ́dọ̀ fẹjọ́ sùn ìdẹ́yìn bàbá bàbá tẹ̀sí láàrin àwọn ọmọ yín abọ́sílì ọ̀fẹ́ rẹ̀ nìkan ọ̀nàǹkó ọ̀gbẹ́ nìkan ní kankan ẹnìkan lọ rìn lọ́yẹ̀ ẹ̀kọ́ ọ̀rẹ́ nìkan lọ́yẹ̀ ẹ̀kọ́ ẹnìkan lọ dàtọ̀ sí lọ́rùn ẹnìkan ẹ̀ka sọ sí lọ́rùn. abọ́sílì ẹ̀ ẹ̀yin lọ́gà lọ́gà tẹ̀ láwọn ọmọ ẹ̀jẹ̀ ẹnìkan lẹ́ ẹnìkan ẹni yọ pẹ́ ń bi sẹ́yìn yọ pẹ́ sàkà bàbà lọ ẹ̀sìn níbi sẹ́yìn báwọn ìyá àti bàbá rẹ̀ gan wá ìgbà náà ni ó tún burú sí. àbòsí nìyẹn ẹ̀yọ́ lórí wa gbogbo tẹ́lẹ̀ pé ẹ̀ ń fi gbà kan bọ̀ kan nù ẹ̀ ń fi kó bọ̀rọ̀ ẹ̀ tí ó dọ́gba ọ̀gá ìgbà fìtíbì kan tóbi kan lọ. àbòsí nìyẹn àbòsí téèyàn ṣe sí yẹn gbẹrẹ wọn bá tún gbọ́dọ̀ bá èyí ló sì fi ń pín ẹ ti sọ dájú inú ìdájí la ń pín ẹ sì ní tí wọn fún mi mọ ń pín ẹ̀kọ́ lọ nìkan ló lè tẹrí àgbẹyìn pẹran tó gbogbo àwọn àbòsí báyìí láàrin wa síra ọ pọ̀ kọ́dọ̀ nǹkan ló kópa púpọ̀ jù nínú ká má nífẹ̀ẹ́ ara wa láyé tá à ń gbé àbòsí ti pọ̀ jù àbòsí ti pọ̀ jù èèyàn ti ń bẹ̀rù ọlọ́run ọba ọ̀pọ̀ ẹni tẹ́ fẹ́ ń sẹ́ tó ti fẹ́ tẹ́ sanwó fún un àbòsí ni ẹni tẹ́ gbowó sẹ́ lọ́wọ́ rẹ̀ tẹ́ sì fẹ́ àbòsí ni. sọ gbogbo orú eléyìí ẹ wọ àwọn kan létí létí títí ojoojúmọ́ nìyí. wọ́n dùn ó máa dá gbogbo ọ̀kadà dùn ó máa gbowó lọ́wọ́ wọn. owó kíni wọ́n lè dáhùn ẹjọ́ gbà ní ẹ̀yìn àti sálẹ̀ ẹjọ́ gbà tí fi ń sá fún un. àjọ gbà nǹkan mọ̀ ń sì tún sá fún ọ. dájú pé gbà àbò sílẹ̀ ti ń gbà. ọ̀kadà rọrùn máa kùn lẹ́yìn náà ra kán lẹ́yìn náà dá ìyàpá tẹ́kùn làgbẹ̀dẹ bẹ́ẹ̀ náà ní ara àbòsí ni pé àwọn kan wà ní gáràjì àwọn ewu amọ́tò tiwọn o àwọn union làwọn wọ́n bá lóòdù èrò two two hundred èrò san èèyàn méje ló sì kù ẹ bá ní tìrù rẹ one four wọ́n sì ní yọ sanwó union five hundred naira ẹ lákùn one four èèlò ló ti kù báyìí ogun náírà tẹ̀lé epo seven hundred ni ó sì gbé òṣìṣẹ́ fúnṣẹ́ àbí òṣìṣẹ́ fúnṣẹ́ la hawla wala quwwata illa billah ẹ wú àbòsí ti gba ilé ayé wa kan ó sì ti dá tí ọba sanwó mọ́tò ní ìsì bọ́lá sì sí lábídí wọ́n ti ṣiṣẹ́ láti na mọ́tò ládùn ránṣẹ́ wọ́n wá lọ́nà subhanallah ẹ wú àbòsí nísì nílùú kan àwọn ọlọ́kadà ti lé gbogbo ta ìdí wọlé wọn ò tiẹ̀ fẹ́ ẹ̀rí ta ìdí mọ́ ọmọ ní bẹ́ẹ̀ ẹ̀rù ọlọ́kadà ló máa lọ kó mẹ́tò kalẹ̀ lórí sírísírísì kìnnì kan márúwá kìnnì kan kórópè kìnnì kan bọ́ọ̀sì àbí ẹ̀rọ wọn máa kó kalẹ̀. àwọn ọlọ́kadà bá ń ṣe pàdé àgùntàn pàdé ọ̀tún wọn fẹ́ ṣe àwọn nínú ọkùnrin jẹrẹ nu wa nu ẹnìkan kan táǹpẹ̀ kórópò wa nìlú ló ń fẹ́ ọkùnrin mọ́lúwa ti jẹ́ bọ́ọ̀sì ti jẹ́ káàsì káàsì ti jẹ́ bàbá ẹni pé kò sí ní wọn bẹ̀rẹ̀ àwọn pẹ̀jọ́ lọ bí kan ní. ilé àpẹjọ òfò kìlẹ̀ fẹ́ kò lọ ìlọ́jọ́ wá sí lọ́ba nù. wọn pẹ̀jọ́ lọ wá náà ẹ̀ wà ló jẹ́ pé àwọn náà ti wà ẹ̀ kó mọ́tò lẹ́nu. torí wọ́n ti lọ rí wọn. ẹ wo àgọ́sí burúkú gbogbo orú àwọn kan wọ̀nyẹn àbòsí ni o àbòsí tẹ̀sí nìyẹn ìyàtọ̀ sí pé ìbátan alábòsí jẹ kì í tún jẹ́ kí ilẹ̀ tí àwọn alábòsí bá ń gbin kó sí kó mú nǹkan kan jáde ibẹ̀ ò ní nílọsíwájú gbogbo ibi tábòsí bá ti wà láyé wọn nílọsíwájú wọ́n máa kó orí fún wọn ni wọ́n máa kó orí fún wọn ni torí ẹ̀ ló ti jẹ́ pé anybody tó bá wà nípò olórí kò sí ẹni lọ́sọ lórí yóò fi yọ ipò tó dọ́gba tẹnìkan bá fi àbẹ̀tẹ́lẹ̀ tó bá fi lọ ìbọnú tó bá fi lọ ọ yẹ kó fi tó fi kọ́ alábùkù débi yìí olùlọ́sì ló ń pè mí arébíjẹ ló ń pè mí ó ń fowó lọ dá ìwọ jáde jáde rádaràdá rédèrèdè yìí báyìí ok bàbá àyà ló ń pè mí kí n dájọ́ kẹjọ́ àbí ẹ mú dè ẹ mú tó sẹ́ni kó tún dárú ẹ̀ ah ẹ̀ rí i pé lọ́sọ̀wájú ó dì àmọ́tọ̀ bẹ́ẹ̀ láti sọ ọkúdúrú adúpẹ́ fọlọ́pẹ́ ìṣẹ́bẹ̀ ńlẹ̀ yìí hmm. bọ́ọ̀ láti sọ ọkúdúrú láwọn àdúgbò mi kò sí tó ṣe é sí nílẹ̀ yìí òdodo ni òdodo lékè inú òkè ilẹ̀ inú òdodo lékè. <laughs> ńgbà bá àka òdodo kú àbòsí òjọba àbòsí òjọba torí di ilé wọn ni ọdájọ ẹnìkan lẹnìkan gbà ìyàwó mọ lọ ẹ gbọ́dọ̀ ọgbà ìyàwó mò ń lọ wọ́tọ́ wàá sàjọ wá ní ọkọ ìyàwó padà wọn á lọkọ ìyàwó ni wọn náà o ti bá ìyàwó rẹ sùn tó jọ mélòó àá mo fi bá ẹ wà wọ́n ṣe mọ̀ pé ẹni tí wọ́n gbà ìyàwó rẹ̀ kó ẹnu rẹ̀ kò ní kọ́ ẹnu rẹ̀ kò ní bẹnu kọ́ tí èso gbé bàbá ṣé èso pé ti pẹ̀lú jẹ àríwá kan torí ẹjọ́ tẹ̀sí àyẹ̀jọ́ ni. ha báwo ti ti ṣe máa sọ ẹni gíga tẹni ẹpẹrẹ ló lójú gbogbo èèyàn tẹlẹ lórí ti kẹta náà bò ó náà pọ̀ bàjẹ́ láyé ọ̀pọ̀ bàjẹ́ láyé ọ̀tọ̀ lẹni tó fún scholarship ọ̀tọ̀ lẹni tí wọ́n gbé fún wọ́n lè máàmà lọ yí tiẹ̀ náà sí bí kí wọ́n máa jẹ́ ahamadu abdulkadir eléyìí ti jẹ́ abdulkadir kòròkó yẹ wa. wọ́n kàn pé síra wọn ní pé kíni wọ́n náà làbù kọ́dìrì ahmed ahmed kọ́dìrì báwo máa dùn so fọ́tò ọ̀sọ́ra wọn kò burú máa lo fọ́tò rẹ̀ kọ́ ọ̀sọ́ pé nǹkan ti yọ ló fi yí padà. ń bọ̀ wá dùn. àìmọye àgòsí bẹ́ẹ̀ láyé tá a wà yìí. sáàwọ̀ àti àwọn ọ̀dẹ àgòsí àbá nìjà wọn bẹ̀. ẹ̀ dáhùn. à ṣe kálukú kẹta kẹ́ni pé àwọn mọ̀láìkà lẹ́ ń bá sọ̀rọ̀ àwọn ìsàbòsì àìmọye kọlọńdà kọkọ sànù wa ìwà tí ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ apàtì o torí kú ń bẹ o ikú ń bẹ o wọ́n láì tí yẹn bá kú lẹ́nu tí ń ṣe dáadáa ẹ̀rọ ọmọ báyìí bó wàá ní tí wọ́n kú gbogbo àwọn oríṣiríṣiríṣiríṣi kùdìẹ̀kùdìẹ̀ yìí náà ń kọ́ kọlọńdà kọkọ sọ wa kọ́ là wa kọ́ gbà wá lọ́wọ́ ara wa kó jẹ́ kí ẹ̀mí wa kọ́ darí wa lọ síbi tó dáa kọ́kàn wa máa darí wa lọ síbi tó dáa kára ó sì máa gbọ́rọ̀ káwọn náà máa ṣe ń tọ́da ọlọ́run ọba ẹlẹ́dàá wa là ń bẹ̀ ilé àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn òròyìn rẹ̀ tó ga jù wa ká aburú kúrò ọkà kó ń lu ayé ọkà kó ń gbogbo ló àwọn mùsùlùmí ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ lè ọlọ́run ọba bá gbé wọ̀lú wa àti gbogbo àwọn ayé tí àwọn arin náà bá wọ̀lú kọjá àwa أستغفرك وأتوب